الكتاب أحب الآلبين بنعمته أصبح فطرة الإنسان وكلمة الناس وعن فيه نبينا محمد صلى الله عليه وسلم وعن ملة أبينا إبراهيم وما كان من الشركين صلوات ربي والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد رسول الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أتمنى الله وبركاته

وأصحابه وأهله ومحمد صلى الله تعالى عليه وسلم أولئك أولئك إيكاد مرتبين على أنفسهم وعلى أهلهم títí lọ sí ọjọ́ àṣìkè orí ọjọ́ ẹlẹ́kọ̀ọ́wá nínú ọ̀hárọ̀ àti àlọ́ sí yóò máa ń ṣòro yóò máa ń ṣòro òun ni ọjọ́ sí ọlọ́run àdìgbọ́lá tó la àdìgbọ́ àkóso àárín ìṣẹ̀lẹ̀ òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ọlọ́run náà kú lọ́wọ́ ìjọba pa ìjọba fìlàwọ̀ ní ilẹ̀ ìṣọ́. a pé àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n ti jẹ́ ìgbà tó gbé ilẹ̀ ìṣọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Utujuki kalau upi ada dua Musa di hari Senin. Sebab jadi ini Fir'aun diuji waktu Quran ini yasumuna musuh wal abad Fir'aun wa asyam umure ọ̀pọ̀lọpọ̀ sì máa mú àwọn ìlú kẹ́kọ̀ọ́ nípòyà ọ̀fi ti àwọn Israẹli pẹ̀lú máa fa wọn máa قدر يوم عادي تعلم موسى عليه السلام قالوا في كل تسير قالوا في فرعون أسأل يا سيدي يوم سسوالله وكل ما سيدي يوم سسوالله سبحان فرعون سبحان أنا ربكم الأعلى إني لكم فويت باتلون àbọ̀dá àlùsàrò ó tún fi ọwọ́ lórí àti wàhálà ẹ̀rọ تجري من تحتي أفلا تبصرون أي يوم يقول الاستقامة يقول القدس استقامة لا يريد أن تتبعني يقول لي كما تقول nígbà tó yá òtútù ẹ̀ka náà tó jí ọ̀pọ̀lọpọ̀ mínísítà rẹ̀ ó ní kí kò lè sọ àrà láàrin àtọ́nù ilẹ̀ ayé láàrin ẹ̀yìn àwọn àdúrà. bá ń kọ́ ilé tó ga oorun skyscrapa sọ pé ilé tó ń yá òsì fìlà díẹ̀ bá ló kú mo fẹ́ dùn mo fẹ́ mú ọlọ́run tí mo sáfẹ́ náà mo sẹ́wọ̀ láàyè àtọ́jú ìdáyè láàyè ọ̀sán mo fẹ́ yọ kí ọlọ́run mo sáfẹ́ tí ọlọ́run mo sáfẹ́ lò ẹ máa ń sọ lórí ayé gbogbo àwọn àwọn oríṣiríṣi ilé ìlú náà lè ní. سجدا استغفره الله لو سئل فرعون على في الارض ọlọ́run tó ń bẹ wòye á ìsìn ẹ̀dá ọkọ̀ lórílẹ̀ ó sì tó lórílẹ̀ ọkọ̀ ó sì ga lórílẹ̀ nígbà tó ń wá fẹ́ kó àwọn ìsírẹ́lì náà ọlọ́run wá sọ fún ẹ̀dá ìsá àdìsírẹ́lì àdìsírẹ́lì káàdì tó bá ti tọ́wọ́ wò àwọn ọmọ ẹrú ìlú ni àwọn ọmọ ìsírẹ́lì yẹn kó wọn rìn kó nínú ìlú kó wọn jáde kó nínú kó wọn jáde kó nínú ṣùgbọ́n wọ́n tẹ̀lé nínú wọ́n tẹ̀lé nínú títẹ̀lé nínú ẹ̀ láti ọ̀pá ọ̀jọ́ lórí nínú àwọn òjò lórí ọkọ̀ sọ́ra àwọn ọ̀rọ̀ àwọn òye ọmọ tí wọ́n tẹ̀lé ní wọn ọmọ tí wọ́n tẹ̀lé ní síbẹ̀síbẹ̀ kọ́ làwọn kọ́ ìfẹ́ kí wọ́n jáde ìlú kí ló bá tó ìfẹ́ kí wọ́n jáde pé àwọn ọmọ mi ṣiṣẹ́ àwọn tó ń bí bí ká máa tó ń wò ó yóò bá àwọn sáré délé ní àwọn àwọn ọ̀rẹ́ tiẹ̀ tó ń ṣe ní àti ìsirayẹ̀lú ìsirayẹ̀ àwọn méjèèjì wọn dé àwọn tó jẹ́ láàrin tiẹ̀ yẹn àwọn èsì tí àwọn ti bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ni wọ́n máa ń lò àwọn ọmọ sí wàhálà àwọn ọmọ sí wọn ìyàwó tó bá pa ọmọ papọ̀ nínú ìyẹ́lẹ̀ ni wọ́n sì wọ́n. wọ́n wá wọn tó bá fi kó nínú ìyọ́ ìkí àwọn tó tẹ́lẹ̀ wò ni àwọn tó bá wọn máa ń ṣẹ́ra kí wọ́n sì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ́n sin àwọn tí yẹn àwọn tí yẹn lẹ́yìn sí wàhálà bí àwọn àwọn òjẹun tí wọ́n wọ́n wọ́n Fìràwùn ó gbáyà lórí Musa àti Sẹ̀lẹ̀. Nígbà wọn lọ sí òkè òkú ńlá, àwọn ọmọ sẹ́yìn wá wọ́n pé á kí àwọn ọ̀gá ọ̀gá yìí. Sòsùmọ́ wọn ni wàá kékeré ìlà Musa àyọ̀dèrè àṣọ ọ̀gá ìbá. Àwọn ará ẹ̀sẹ̀ sí Musa kí ọ̀pá kó lóyè fi náà wò yẹn, ọlọ́run ti fún alẹ́bí musa àwọn ìyẹn ẹ̀kọ́ta nìyẹn kí kọjá nígbà yẹn dé ní kéèké ọjọ́ òní ọjọ́ tó rọrùn là lẹ́nu wa musa ìsẹ̀lẹ̀ ọmọ israẹli kó lọ fìlàwọ̀ ọjọ́ kéèké ọjọ́ òní alẹ́bí sọ̀rọ̀ fún ọmọ ìsẹ́lẹ̀ ní wàá máa ń gbà ọjọ́ òní ṣáàkì àwọn ìlà láti fi dúpẹ́ fọlọ́ tọ́lọ́mọdé bíi kékeré owó yìí mo lẹ́tọ̀ọ́ sí musa jù ìṣàkóso àrídà iṣẹ́ ooru ìkálẹ̀ ti wá. Adéṣòro ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ láìsí kákáwé mi, àwọn akọ̀ àti ṣáájú. Ẹ jẹ́ ọ̀rọ̀ kó padà lẹ́yìn kó bá tóbi àti ọ̀la sórí ìlànà ẹ̀ránṣúwọ́ ìtí Adéṣòro ọ̀sẹ̀lá kò fi lélẹ̀ fún wa. Ẹ̀rọ arí àlàyé sí àwọn bá wọ̀ wá lórí ìsọ̀lá àti sọ̀tà ìrora ìrìn àjò asọ̀kún wa pé ìran ìrìn àjò ó jẹ́ ìrìnkà tí ọ̀ràn ìsọ̀kún wa bákan náà pẹ̀lú ìsọ̀rọ̀ ọkọ̀ àlejò sílẹ̀ àlébíyẹ wa tó practicalize ẹ̀kọ́ wa torí pé àkọ́kọ́ ẹ̀kọ́ tí ẹ̀yà wà fún ìwọ́n nínú mọ́kì ìsọ̀rọ̀ ni pé tí ẹ̀kọ́ wà lórí ìrìn àjò mọ̀kì olúwo ni kí ìrìn pé ìkàkọ́ àfẹ́ ìta afẹ́ ní kí ọ̀gbọ̀n akọ́rá káàkiri zoro rákà méjì ní asùn rákà méjì ní ìṣá wọ́n ní torí pé kí ni wọ́n ní tẹ́lẹ̀mà lẹ́bi sọ̀rọ̀ bọ́ àwọn fúlàní sí máa ń ní ìwé ìrìn àjò yẹn wọ́n lẹ́nu ní sọ̀rọ̀ àfihàn sọ́jú àmọ́ àìtì òun ní ìsọ̀ndì ẹ

ilé ẹ̀rí tó olùkọ́ bẹ́ẹ̀rẹ̀ so débi pé àwọn aláwọ̀ síta àwọn ìlànà tí wọ́n lọ rìn àjò tó ṣe pé àwọn òbí ìbò ni ẹ̀rọ ọlọ nígbà náà àmì sí wọn mọ́ tí ò rí kọjá ẹgbẹ́ àwọn òbí yẹn China yẹn fẹ́ China gbogbo àwọn òbí yẹn sì ti India yẹn fẹ́ pé èyí báyìí àwọn ohun tó kọ́mí lójú gbọ́ òtútù bẹ́ẹ̀ lágbára ní ìjọba tí wọ́n yọ òtútù gidigidi wọ́n máa ń bí wà ní ẹ̀rọ lẹ̀ láyé àwọn máa ń rọ̀ nìyí ara sí àwọn ìgbé àwọn ọ̀nà tí wọ́n yọ ìyàwó máa ń bí wà tó bá dé tí wọ́n á sùn fún ọ̀pọ̀ bí lọ́nà náà ní ọ̀rẹ́ náà tó àwọn sẹ́tọ́ pọ̀ sí náà àwọn òbí sí ẹ̀mí wọn pé wọ́n fẹ́ ẹ̀kọ́ àwọn sí alágbára yìí gbogbo ojú ọ̀nà báyìí wọ́n ló ti wọ́n báyìí òbí bàbá ẹ̀ lọ fún ọkùnrin tí ẹ̀ lọ sí ẹ̀kọ́ lójú lọ. àwọn wa ti ọ̀nà ẹ̀kọ́ ti àtìwọ́ wọn máa wá rọ ìwà orí ẹ̀kọ́ iṣẹ́ láti di. àwọn ọmọ yìí ó kọ ní àwọn sàkáfà nígbà ìgbà ńlá níbi bí wọ́n ṣe ń lo oṣù mẹ́sàn-án nígbà àwọn ọ̀rẹ́ kan lọ́wọ́ lọ́wọ́ tó ní ìjọba tí wọ́n kíbi gan ó ti kú ní máa tọ́ rẹ̀ àjò yọ́ máa kí rẹ̀ gbé. ìyẹn ló fà káwọn olùkọ́ tó kí wọ́n máa kẹ́kọ̀ọ́ wọn ní yọ́ máa rẹ̀ gbé. tọ́lá ayé àti bẹ́ẹ̀ kó lọ fẹ́rẹ̀ yálà fún ìlú kẹ́kẹ́ kẹ́rẹ́ ní o ọdún mẹ́ta ló kẹ́kẹ́ kẹ́rẹ́ ní o ọdún mẹ́rin ní o ti lọ gbé ìlú tiẹ̀ so ṣùgbọ́n ìrìn àjò òní ní ọ̀yà rẹ̀ ọ̀la ní ọ̀yà rẹ̀ àlẹ́ ṣe fẹ́ ìgbà wọ́n sì rẹ̀ wọ́n lọ́jọ́ ìyá pẹ́ gbogbo àwọn bá tó ṣe tí ó sì fẹ́ ó sì láwọn àkáàkiri àti kílò àti máa fi kọ́ sí gẹ́gẹ́ bí pé àgbà ìwé ẹ̀rọ ẹ̀ka kí ni ìdílé ìlera táyé rẹ̀ káàkiri káàkiri ìzáyà ìwà náà eléyìí àtúntò bí àyè ti dá fún àwọn ọmọ. ẹni pé àwọn máa ń sọ pé tí ẹ bá mú ìwé ìgbà yìí lápòjúwe àbọ̀wá tí ò fẹ́rẹ̀ rẹ̀ ń gbọ́ inú ọ̀ṣẹ́ ìlú tí ọ̀wọ́ àzáàlì dáfẹ́. wọ́n kọ́ ọ̀rọ̀ àwọn ṣẹ́sáàlì ìwà nípa pé tí ìyọ̀wọ́ bá kí òkú irun rẹ̀ irun tí wọ́n ti ní àjò alibáàtì kúrúfì kí ló ń pè ní alibáàtì kúrúfì bàálù ìgbìmọ̀ nígbà náà ìrìn àjò àti ọjọ́ tó ń pè é tó wá ní alibáàtì kúrúfì lé ìrìn àjò ọgbọ́n méjì ètí ẹ̀ bá rìn àjò orígbà ìrìn bíi pé ìfi ọ̀gbọ́n wá kú ìlànà ọjọ́ tó ń fi ti lọ òórùn kó sí lẹ́yìn ni ìyọ̀ yọ̀ wá gbéra ìlú tí wọ́n ti tẹ̀lé sí ìgbà yìí. Ìyẹn ló wá ní pé odidi ìbàdí ìlú ọ̀fẹ́ òun máa jẹ́ ìrìnàjò ọjọ́ bàálù ìlú ìjọ òun ní ìjọ kan. Bàálù mẹ́rin ìrìnàjò ọjọ́ méjì ètí àwọn àìsàn yẹn. Tí wọn ò fẹ́ fi ọ̀dọ́ wọn wá ń sọ nípa aláwọ̀ nípa pé bàálù tí wọ́n ń pè ní ẹ̀yọ̀ ìlànà ọjọ́. Gbogbo àwọn ní àwọn sẹ́yìn tí àwọn ajé ọmọ ajé ní ọ̀sẹ̀ ọmọ ajé ní fẹ́ pàrọ̀s. Pàrọ̀s ọ̀sẹ̀ sì ní láyé ìbẹ̀rẹ̀. Àbára àwọn ọ̀tá wá ní ìbẹ̀rẹ̀ ló wà ní ọ̀tún fàìs. Ó wá ṣe wà nínú ìdáná sọ̀rọ̀ ìwọ̀. musibah diberikan lalu ada Alaihi Wasallam tanya kembali irian diri muhimi itu wallahi subhanahu wa ta'ala orang sahabat itu lagi dalam ini bukan masa bukan jadi siapa kita ini ini kok dia itu Ibu apa alùpùpù wá ní ọ̀rọ̀ ìlú pé ìrìn àjò wá ìgbà ọ̀rọ̀ sí àjò. Ṣùgbọ́n tó bá yẹ kẹ́ ẹ dókítà rẹ̀ ṣe ìrànlọ́wọ́ ìṣòro wà wá ìṣọ̀nà àgbà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ sí pẹ̀lẹ́ àjò bá bàtà. Ọ̀rọ̀ ọ̀ṣọ́ sì yìí pẹ̀lẹ́ àjò bá yẹ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó tẹ̀ ọ̀rọ̀ ìṣàmìlítà lóyè lóyè. tí a kò tọ́ ọ̀ma ṣe wá lórí àmì ìtẹ̀lé obìnrin ìwọ̀jú yìí ìwúlò súnmọ́ ẹ̀ lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ wọn ìsìlámù ilẹ̀ ìlú. Àwọn aláìsí lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ wọn ìsìlámù ilẹ̀ ìlú. Ìlú wáyé àlàáyé tó wà áìkà rẹ̀. Àlàájá àwọn olùdáwọ̀ ọ̀hún sí ẹ bá ṣẹ̀yìn àjò àdéṣe àti èrò láti orí níìsì bí ẹbí ọ láti ẹyà ọjà olùdó tó yá àyẹ̀kọ́ ilé ẹ̀rọ tó wà àyẹ̀kọ́ ilé ẹ̀rọ ó sì jẹ́ pé sáré òkùnrin àgbélé ọ̀gbẹ̀gbẹ̀ tòun lè máa wọ̀ láti ilé ẹ̀rọ ṣùgbọ́n níìsì àyẹ̀kọ́ esse próximo. Suponho que ela logrará né? um outro e o máximo abraço nosso mundo. Eu amo de amor se ela veio, se ele vai se mão, tu se tu ele mão que está ligado e o que não vê. Ele trabalha é ele você lá, irmão, que eu ìmáàmù tí ti pín òun fẹ́ sáré láàyò wọ́n fẹ́ ìmọ̀ àyàkó yọ ó kí òun lábílẹ̀ ìmáàmù àrùn tí èsì àràyàwó ni. ṣùgbọ́n bá ti kí ìwọ ọmọ ọjọ́ àyàwó wọn ní pẹ́sì àtúnṣáájú ó kí òun ti ẹgbẹ́ òun àràyàjò àwọn ikú ọkọ̀ pín sí ìyẹ̀wò sí wọn. ilé ìyẹ̀wò ti àwọn ọmọ ẹgbẹ́ wọn wá lórí àwọn ìyẹn. àkókò tí wọ́n bá ń ṣòkòtò yìí àtàkàṣe ìgbàlódé àkójọ ìgbà wo yẹn tí wọ́n jẹ́ àyàwó bá mi wọ́n máa tún lẹ́yìn náà ló lé wọ́n wá gba káàkiri wọ́n wá lóko wọ́n san ilé ìwà tó káàkiri wa ní láti pé lẹ́yìn àyàjò òun bẹ́ẹ̀ àwọn ọkùnrin òun ni òun ga jù ìjọba ojú rẹ̀ ńlá ìta àti ìwọ́n bí di alam usia apa bahwa tinggal mengkaji ikhlas semua. Jadi siapa dia? Sebenarnya ada unsur yang pasti atau disiapkan lagi dalam golong hubungan. Ada nah, yang boleh berfungsi dengan Allah. Pas mereka Rasulullah التقوى فلا أنتهي الصفة ولكما يكون قوة سؤال ولا معلوم ربنا آتنا في الدنيا سنة وفي الآخرة سنة وقنا عذاب النار ربنا هديك إلى الصبر وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ من كان البلاء ودار الشقاء وسيء القضاء وشتات الأعداء اللهم حسنا وكذلك يكون بنا واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم انت الملك الذي وانت الذي يبعث وقال اولئك امرت لنا واجرنا والله خير الكرام انك لا تخلف الميعاد صلى الله وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته